àwòrán àkọ́kọ́ ní àtètèkọ́ṣe ní ìgbà ìbẹ̀rẹ̀ ọlọ́run nìkan ni ó wà lẹ́yìn èyí ni ọlọ́run dá ọ̀run àti ayé kò sí ohunkóhun nínú ayé ní àkókò náà ọlọ́run dá ayé ó sì pàṣẹ kí ìmọ́lẹ̀ kí ó tàn jáde ó dá oòrùn òṣùpá àti àwọn ìràwọ̀ ọlọ́run tóbi ó sì jọba lórí gbogbo ayé